wo ayɔ padeɛ ke sama no samu all give thanks unto the lord for he is good for his mercy endure forever. Now, so the Bible says. Give thanks unto the Lord, for he is good, and for his mercy endure forever lásìsì ni wá owó ọ̀run máa jáde nítorí ọ̀rọ̀ yìí èyí tó sàn lọ́wọ́ ní ẹ̀rí pẹ̀lú mo ní ló pàdé sọ́wọ́ kó wà ní. mo ní mo fẹ́ wá ní àsìkò èèyàn mẹ́rin sì jáde àjọkùnrin àjọkùnrin láti òní lọ mix multitude yóò bẹ̀ sí ràn yín ọ̀pọ̀ ènìyàn yóò dìde fún ìrànwọ́ yín ìjọ yìí mo gbàdúrà tọmọdé àti àgbà ọ̀pọ̀ ènìyàn yóò dìde fún ìsìnkú lose not. In the process of fighting your battle, you will lose not. Amen. What mean you shall never lose anything? In the name of Jesus. Hallelujah. Hallelujah. So the Bible admonishes us that we should give thanks to God. Because his loving kindness endures forever. So the reason, one of the reasons why you must be rejoicing is that His mercy to give him that way, and they cried unto the Lord and delivered them. Ìjọ Gbàjàrà ti ní ìrírí bẹ́ẹ̀. This church has experienced such. How do you expect a church of thirty-two years that will not pass through challenges? Báwo la ṣe retí pé kíjọ ọgbọ̀n ọdún lé méjì kó má ní ìrírí ìpèníjà kan? It's not possible. Kò ṣeé ṣe. Ó dàbí èèyàn náà ni. Kò sẹ́ni tó pé thirty-two years tí ò lórí ìtọ́ta. Àbúrò wa. Thirty-two years of greater than ọmọ ọdún mẹ́wàá gàdá bá ní kó wá sọ díẹ̀ nínú èyí tí ò ní rí wí ẹ̀ dámi ló yóò ní wí. Ìbá gbé microphone fún àti pé wà sọ díẹ̀ nínú ìrírí rẹ̀ àti ìṣẹ́nu tọ́lọ̀ fi fún wa á bẹ̀rẹ̀ sí wo pé àṣẹ ọlọ́run dà tó rí. Gbogbo alábàbà rò pé tó ti ta tó tóbi ilé ìkọjá tó tún wà láàyè. Gbàdébí bá tó lẹ́gbẹ̀ẹ́ ọdí ọ̀dá dìde owó. ìrètí ọ̀tá ni pé kí òbí wọ́n dé bá wa. ṣùgbọ́n òbí ò dé. kí ló dé tó òbí ọ̀tá ní àwọn ìjọ wa. That's what they are so for you. Òtọ́ Ọlọ́run ti ṣe fún ọ ni. Wọ́n ti ní ọ̀pọ̀lọpọ̀ ìdójúkọ kọjá. ọ̀pọ̀lọpọ̀ wàhálà ti dà. Many troubles. Táyọ̀ you have thought your life is dead. Yeah, you have thought it to say that. You thought you, ne- you can never escape it. Tí o kò lè bọ́ bẹ́ẹ̀. And here you are. Ìbọn sì máa lónìí. Hallelujah. And here you are. Hallelujah. Tó ti máa balẹ̀ ní ẹ̀rọ ìgbà. Tàbí bí nǹkan ṣe ń lọ yìí. Wọ́n ṣàtúnṣe ọ̀rẹ́. Àgbọ̀ ṣe ń lówe òbí òjì ìdí. Ìdí ni tó fún àti dídí àkókò. That is why you are still alive. Tàbí ó gbọ́ wọn yẹn lọ́wọ́ tó rò pé, "Ah, sọmọdé náà ti rà á yìí." Ó bẹ̀ yìí. When you want to do it, try your best. Oye! Oh, that child can never survive. Oye! They try to survive. Àdìgbò àwọn ọmọ bẹ́ẹ̀ ni bá yà. We have seen such battle. Tó lẹ̀ pàpà yìí. Rọ̀ṣọ́. Àìríà. Ìwọ̀gbọ̀ yè. Bí ọ̀sẹ̀. Ènìyàn yè. You are right. Hello. Hello sir. Wọ́n kàn láti tẹ́lẹ̀ wọn lọ́wọ́ sí ìrọ̀lẹ́ lọ́sẹ̀ yìí láàárín with what it was. 32 years of his blessing. We have come to give thanks to God. 32 years of miracles. Ọmọdún ó lé méjì. Nínú iṣẹ́ ìrẹsẹ̀ ó ní ti bọ̀ níwájú àti ti ti gbọ̀rọ̀. Adébíyí náà and John has received their healing in this ministry. I've seen signs and wonders taking place. Mo ti rí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu àti àmì ń ṣẹlẹ̀. I've seen situation where people lost hope I said, no way. And nobody, God of Bible Pentecostal church stood in and cancelled every one of them. Ìrí tó dára pé bóyá kò sí ìrètí fún wọn mọ́, ọlọ́run ìjọba ìjàrá sí ìdílé ó sì wù wọ́n. Nítorí àwọn ogun tí o ṣe ń ṣàlàyé fún ọkọ àti aya, tó jẹ́ pásítọ̀ nìkan ló mọ̀ bá tí ọlọ́run sì ṣẹ̀kù yẹn. ní ayé àwọn fellowship members wa praise the lord. Bàbá Adétúnjì ọ̀pẹ́sẹ̀ mẹ́nu eighty six years without this world. Bàbá àsopọ̀ wọn lẹ́sìn wọn. Inú pákó yẹn la wọ̀ nígbà tí wọ́n fi promotion wọn. Àwọn nínú pákó yẹn. Bàbá Anglican church member ni wọ́n. Òkùnkùn ló máa wá sí fellowship wa. Àwọn ọmọ yẹn wá sí ní sípà ní bàbá nígbà yẹn náà. Sípà sí ní sípà ọ̀pọ̀ sípà. Ẹ lè àbí ẹsẹ̀ ìdúró. The person is still in his promotion. Wọ́n wà ní ìlú wọn sọ pé ẹ̀yin náà wá kẹ́ wá sí sẹ́kítì lókun gọ́ọ̀mẹ̀ntì. And they said the person to come and. Nínú pákó jọ̀ọ̀kan ńlá wọ̀. Have the position of nígbà tí wọ́n gbèyàn dìde pé ẹnu kò tó wá. ohun tó ń lànà fún bàbá rẹ̀ wọ́n ẹ̀sìn òun tí bàbá yẹn tó tù sí ìbá tó sọ bí eré bí ọ̀rọ̀ wọ́n sì ti sẹ́yìn tó lórí ọ̀nà lórí ọmọ méjì tó lórí òkè bí ọ̀rọ̀ sí ọ̀rọ̀. I've seen what signs and wonders taking place within that 32 years ìyẹn tako yẹn òun la wà náà ṣe pé náà kí náà lọ́rùn sí mi lórí pé ẹ bá bèrè yẹn ìrọ̀ká tó wà lọ́wọ́ ẹ̀ yẹn bó bá ṣe ń rí wẹ́ẹ̀dù mi yẹ òun ẹ̀ máa ń bàjẹ́ dáná fẹ́ pé ìyá sọ pé oṣù tó tún lè yà yìí Ìgbà kọ́kọ́ tó máa wá ní. Ilé ìdákọ̀ yẹn. Let us supreme your ring. Again, I am ready ring. I bless it and sanctify it. Why enter to man? What was it? That is how the door. Today is in America. Hallelujah. are Continue. Wọ́n ní àkọ́kọ́ tó kọ́ fún mi ní dọ́là. Dọ́là yẹn kò kò kò kó láti padà sílé oníyèmí. Kò láti padà sílé náà. You use that money sent to òun ní ọ̀tún ìwà yẹn òun náà òun lò òun ló fún adébọ̀ mi ní ọ̀tún òun tá lórí kọ̀ ìdí òdì ẹ̀kọ́ wípé communion cups one thousand ó wà ní one thousand nípa tí mo tún lọ rà ní mo wá ní pé one thousand ọ̀tọ́jú communion cup olùkọ́ fún mi ní protection lórí well established. ọ̀dọ̀ lọ́nà. tó bá lẹ́ UK ọ̀dọ̀ tó ń ṣe lọ́wọ́lọ́wọ́. So I see things that God be. Mo ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí Ọlọ́run ṣe. Open situation. Àwọn ipò àìrètí. Àwọn ẹni tó jẹ gbèsè tó lọ sọ di tó bọ́ ṣe gbèsè. Many debtors, God has. Debtors gbèsè. máa lọ bẹ̀rẹ̀ bóyá ọlọ́run kan ọlọ́run tó gbàjà sí kan ó di ọmọ lójú praise God kó lè tó ti tó ó sì lọ méjì ọgbà ẹ̀yà ni àwọn òbí ẹ̀ ẹ̀ wọ́n fún bẹ́ẹ̀ àìwọ̀ ọmọ lójú ọtí ní ìyí ọ̀pọ̀lọpọ̀ tí àwọn ìgbéyàwó dín ìyàwó ọlọ́run sọ wípé tọ́ọ̀tì ló ti máa ṣègbéyàwó. All these people are saying they are from Orthodox churches. I can tell. We look at you. Precious Baptist of Jerusalem. This area. One of the Baptist of Anglican Church. Onídìí ọ̀sọ̀lọ́gbà. Rábìrì kan mi wá láti Ẹ̀bìnísà, Onísà, ọlọ́run sọ pé ọ̀nà ìwé ni wọ́n ti lọ. Kúrò ní jọ́ọ̀jì ẹ̀ máa ṣèṣin bíi ó ní báyà lọ́pẹ́ òkè ẹjọ́ ṣèṣe báyà. Ìjọba yìí pé ibi ló ti lọ́kọ̀. In a miraculous way. Àwọn asísá Baptist Church wọ́n wá ṣe drama bí. Ìgbà asísá Baptist Church náà pásọ̀ wọn ní nígbà tó. Amen. Oh my God. Ibi tí wọ́n ti ń ṣeré.

Bẹ́ẹ̀ni, ẹ̀kọ́ rí ẹ̀kọ́ lé. Ní ọjọ́ banget banget. Kalau banget banget. sọ bẹ́ẹ̀ ni sà ó ló ó kẹ́hìndé òṣìṣọ́ olùdẹ̀ níbi ìfẹ́ ọ̀rẹ́ mi tọ́ ó sì fi ẹ̀kọ́ sí ẹ̀. máa rí sí wọn. ọjọ́ mi lọ́jọ́ kejì ìwé bá síta. ó ṣe lọ́wọ́ bàbá yẹn bí bàbá yẹn wọ́n ṣe fi ìrẹsọ́ náà sí ọ̀rẹ́ mi ìrẹsọ́ náà ni bàbá yẹn. ìyàwó kí ló ṣẹlẹ̀ mẹ́wàá ṣẹlẹ̀. 我们一起努力。 ilé ìjọsìn ọkùnrin pé dọ́kọ̀ pé wá wọ́n lè ṣe lẹ́yìn òkú wá síbí. Lọ́dàkú was taken from mommy to the hospital for work for laboratory for test and the laboratory has to call the hospital that you have brought the sample from the dentist. person. Dọ́kítọ̀ ní kì í ṣòkú. Wọ́n kọ́ pa rìpọ́ọ̀tù pé báyìí, ó kọ̀ ní ṣòkú. aṣọ tó bá wà mẹ́ẹ̀ èmi kì yóò kú bí kò ṣe yẹ. Ó kọ ojúṣe kiri. Yá ọ̀nà wọn abẹ́ pélé ìgbà. Kò ní aṣọ wọn ṣàpẹ́ yìí. Ó pè mí sí bí ẹ̀jẹ̀ òfin lè rí. Lọ́kọ̀ ní àbá àgbègbè wọn. Ní gbogbo tó wà lẹ́yìn àlàbá, ọmọ ọmọ abẹ́ mi dọ́kọ̀ yẹn kápẹ́lẹ́ kọ́ńtàkì. Rántí nígbà tó fẹ́ bí ọmọ ní ètí méjì náà ní. wọ́n wá sọ fún wọn mi wọ́n sọ fún wọn wọ́n má bí wọn. ọmọ tó bá máa bí yẹ ẹsẹ̀ sí ni ó lè má dá wọn. fi ṣe kúrò láti ní ọ̀nà àbẹ̀tọ̀ mi. ẹ̀gbọ́n o wọ́n sọ fún pé ẹ̀gbẹ́ mi ó ti dá ti dá iná ẹ̀dúkò ẹ̀dúkò ẹ̀dúkò kó sì pè ìyàwó ẹ̀ dọ́kítọ̀ ni nọ́ọ̀sì ìyàwó ẹ̀. ìdí ti dà dọ́kítọ̀ náà wò bí fẹ́ kan sí. Ọkọ òní lọ lẹ́mọ́ torí ìyàwó ọjọ́ sí mi ó lé kí ni yàrá ni mo fẹ́ ọmọ kan sí. Ìyẹn náà ò dẹ̀ fẹ́ ọmọ mọ́ torí àwọn méjèèjì mọ́ ọmọ tó wà nínú ẹ̀jẹ̀ wọn. Ní ọmọ tá a bí ọlọ́run sàánú wa tí ìṣẹ́sẹ̀ kì í wá dàbí ní òjò àyè. Ọ̀sìtù náà ló dé lókè àgbàdo. Wọ́n wọ́n ní ẹ sọ fún un sọ bó ló sì gbé ká òkúta lọ́wọ́ lọ́wọ́ rẹ̀ ọmọ kẹlẹ́ ní pásù kò bá mọ àbílí wá sá bó ló sì bí ọmọ rẹ̀ mẹ́rin pásù Another another hospital, you know that what happened to mommy at Fiji? Very bàbá ní ìyàwó àti ìdílé Yeah. Yeah. Sunday kan tó wà pẹ̀lú wọn nígbà tí ọ̀run bẹ ìyàwó mi kò tó ọlọ́run bẹ ìyàwó mi ó lọ lè lọ. Wọ́n ní kí nìyẹn lọ́wọ́ ní Sunday Sunday pẹ̀lú wọn ni. Dọ́kítà yóò fún Àwùjọ fún mi. Nígbà tí wọ́n méjì lè lọ. sọ̀rọ̀ ṣùgbọ́n mo rí wọn. Ẹ dúró sókè ní ẹ̀mí tọ́dọ̀ mi ẹ̀ máa tọ̀ mí. Lọ́pọ̀ ní èdè mi ti gbé rí. Ní sísú mi, láàbí àmì professional, mo ti máa ń dùn so many àbí tí bá dé wọ́n ti dasọ pé wọ́n lè rí jẹ́ẹ̀tì wọ́n bí kọ́sọ̀ pé wọ́n lè rí jẹ́ẹ̀tì wọ́n bí kọ́sọ̀ pé. Doctor Kunle suggests an admission not to but he was expected at any time one would go. I will never forget that man for his sincerity. Ilé ìgbàgbọ́ sí ilé ìgbàgbọ́ sí ilé ìwòsàn. Tó ṣe ń tẹ̀lé. Bí a ti lè kí ẹ̀ tó wọ́n ti wá pè mí tàbí ní bá dé ní ká ti kò ní ní ìtúnṣe tàbí Ẹgbẹ́ ọmọ mi lọ sí Yẹ́rọ Ṣíkì Táíwò. Wọ́n ní òkú, wọ́n ní ẹ̀jẹ̀ òkú mẹ́wàá náà. Níwọ̀nyí. there. This is my job. This is what God has done. Báwo ilé tọ́lọ̀ kan fún yín? Ibi tí ẹlòmí pé kò sí ìrètí. Abẹ́kọ̀ bẹ́ẹ̀ ni mú mo kún mo pẹ̀ yẹn. Ọlọ́run dá sí sí. So látọ̀ látọ̀ dúpẹ́ lọ́wọ́ lọ, torí o ló ṣe é. Láyé lọ ṣèyí, ẹ ti yàtọ̀ ní.

orúkọ jésù gba àyè wa ẹ̀yin ọmọdé yìí yóò dára fún yín ẹ ó ṣe rere ẹ ó ṣe rere ọwọ́ ọlọ́run ló wà tó fún ọ ọlọ́run ọ̀gá ọ̀gbàdà kò ní fi í sí.

báwo lẹ sọ ọlọ́wọ́ ọlọ́wọ́ tó bá ti rẹ̀ ayé ò ní pàtì yìí jẹ́ ayé ò ní pa ayé yìí jẹ́ àwọn tí ń tọ̀lẹ̀ nínú lórúkọ Jésù ò ní nípa lórí ẹ lọ bẹ́ẹ̀ lọ sí i ọdún tó máa ń pọ̀ ju eléyìí lọ àwọn ìwé ẹnikẹ́ni ti wọ̀ ọ́ àìsàn ò nígbà ọ́ ẹ ò ní tàgbà ló fún ẹbí ẹ ò ní tàgbà ló fún ìjọ yóò sì dàgbà lójú àwọn òbí yín lójú mi náà ó ti ṣe rere lójú wa náà ó ti tẹ̀ lọ. lára àwọn tí ó tí ó jẹ́ ètò fún iṣẹ́ àmọ́ṣẹ́ yìí mo kà ní kúkọ́ ẹnu ó ti rí bẹ́ẹ̀ Jésù ẹ máa gbọ́dọ̀ sí i báyìí kì í sọ ìwọ́nà ọmọ ẹ̀jẹ̀ báyìí kì í sọ ìwà ìwọ́bí ẹlẹ́dọ́kùnrin.